gírígì nílé à ń jọ̀fẹ́ à ń jọ̀fẹ́ kú a ò mà réyàn kankan ilé ayé <laughs> òun lórí yẹn èèyàn òun lórí ẹ tó bá sọ pé kí là ń pèlè níyàn ènìyàn gangan àbìdíjànjàn òun lórí ẹ nígbà tóun làkàkà tóun tiraka tóun ṣe night service kò máa sẹ́ni torí ẹ nígbà tó wó dé wọ́n á máa ṣe kí ni wọ́n á máa ṣe eye service ìyẹn já sí wípé ọwọ́ epo òun ni aráyé máa ń bá ni lá wọn kì í bá ni lá tẹ̀jẹ̀ nígbà tó ń da fún ẹ lọ́ máa mọ̀ lọ́ máa ṣe kíni lọ́ máa máa gbé ẹ gẹ̀gẹ̀ àmọ́ ìwọ jẹ́ kó sáfẹ́rẹ́ díẹ̀ kó tiẹ̀ wo àwọn tó máa dúró ìwọ kò tiẹ̀ ṣe kankan tó lè mu tí jù wájọ má wùwà tí ò tọ́ tí ò tọ́ àmọ́ kókó tẹ̀ fi test àwọn tó ń bẹ ẹgbẹ́ kó fi test àwọn ọ̀rẹ́ tó yàn láàyò jọ ìwọ tó ń wò mí lé irú èèyàn wo gan ló jẹ́ sáwọn ọ̀rẹ́ ẹ irú èèyàn wo làwọn ọ̀rẹ́ ẹ jẹ́ sí ẹ <laughs> ọ̀rọ̀ yẹn ó tó kó o rò ó tó kó o ṣe kí ni kó o jókòó kó o rò ṣé àwọn tó lè gbẹ́ nígbà ìṣòro tí ìṣòro bá dé ni àbáwọn tó máa sá lọ ṣé àwọn tó jẹ́ pé tó bá rí i pé ah ok lágbájá ti lówó ah ẹ jẹ́ ká sáré lọ bá ná owó epo <laughs> owó epo ti eyín ẹ jẹ́ ká sáré lọ bá ná tó bá dẹ̀ bá ẹ nà tán tó rí i pé ó ti sáfẹ́ wọ́n á tún ṣe kí ni wọ́n á tún sá lọ àwọn gan lọ́tún máa lọ máa sọ̀rọ̀ ẹlẹ́yìn pé ah ẹ wo lágbájá ìnákúnú ẹ̀ ti pọ̀ jù wọ́n dẹ̀ ń bẹ́ ná nínú owó yẹn jọ ní tìtorí ọlọ́run irú ọ̀rẹ́ wo gan ni wọ́n jẹ́ irú ọ̀rẹ́ wo gan ló dẹ̀ yàn láàyò ṣé ọ̀rẹ́ wọ́n máa ń sọ wípé oore níwọ̀n oore níwọ̀n bẹ́ẹ̀ ni àwọn tó sọ̀rọ̀ yẹn wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ àwọn ẹlòmíín wà tó jẹ́ pé wọ́n ti ṣe oore wọ́n ti ṣe oore débi pé oore ó ti kó bá wọn torí ẹ mọ̀ láyé tá wà yìí gan tẹ́lómi bá máa ṣe oore á máa wò sọ́ọ̀tún sósì pé ah, ṣé ti bá ṣe oore yìí ṣe oore yìí ò ní kó bá mi ọlọ́run má jẹ́ ká ṣe oore tó máa kó bá wa ẹ jẹ́ ká mọ àwọn àtàmà máa ṣe oore fún mi sọ pé ẹ má ṣe ká mọ àwọn tá a máa máa ṣoore fún ṣé kò ń ṣe àwọn tá a máa ṣoore fún tó yẹ pé ah, a tún padà wá bá wa ipe òkè ìwọ ló ṣeré fún lágbájá oore máa wá dáràn oore máa níwọ̀n ọlọ́run ò ní jẹ́ kí n ṣoore ṣe ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí ìwọ náà kó ṣe kí ni kó o ṣoore ṣe ó ti ẹ̀ tó gbọ́ tẹ́ bá máa ṣoore ẹ máa fàdúrà tì mí ò sọ àwọn oore kékeré àwọn oore kékèké o olóore tí mo sọ ti yẹn àbí ẹ máa fàdúrà tí tẹ́ ẹ bá máa ṣoore kọ́lọ̀ má jẹ́ kí oore kó kó bá wa oore dá láti máa ṣe nítòótọ́ torí nǹkan tó o bá sọ síta ẹ ló máa gbà padà tó o bá ṣe oore definitely oore náà máa padà wá sẹ ìrandíran ẹ̀gọ́ lè jẹ́ pé ìrandíran ẹ̀ ló ń ṣe fún tó jẹ́ pé àwọn ìrandíran ẹ̀ lọ́ máa máa kó gbogbo èrè oore tó o ṣe àmọ́ àdúrà mi ni pé lágbára ọlọ́run ọlọ́run ò ní jẹ́ ká ṣoore ṣe láṣẹ Èdùmàrè ẹ jẹ́ ká máa wọ àwọn tá à ń ṣoore fún tó o bá tún máa máa ṣe oore yẹn jọ́ nítorí máa ṣe ṣoore tó máa máa pẹ́ lára wọn ní àwa jẹun kánú náà kó tó ṣoore ṣé wọn tó jẹun kánú ló fẹ́ ṣoore àdúrà wa ni pé kọ́nà jẹ́ ká jẹun kánú ká tó ṣoore ká jẹ́ ìbùkún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àmọ́ oore tó bá máa pẹ́ lára máa bà wọ́n ṣe oore tó mọ̀ pé tó bá ṣoore yìí ok bóyá o ní five naira lọ́wọ́ ni èèyàn kọ́ dẹ̀ wá pé ó yá alágbájá fún mi lówó tí wọn náà dẹ̀ mọ̀ pé wọn náà ti jẹun ah well well well mọ̀ pé nínú five naira yẹn o lè fún ní one naira má ṣe oore tó máa pẹ́ lára dẹ́n tó bá tún wá ń ṣoore máa gbójú kúrò nínú rẹ̀ má máa ṣe oore níṣe pé òun retí kan san oore yẹn padà fẹ́ tó bá ti wò pé o fẹ́ ṣe oore tó máa sọ padà fẹ́ dẹ́n <laughs> ọ̀yọ́ ló wà ìwọ ṣáà máa ṣe oore títí ẹ kó o máa ṣe fọlọ̀dẹ máa gbàládà pé àwọn tó o máa ṣoore fún tóore máa máa bẹ́ẹ̀ òun ni kí ọlọ́run máa ṣe fún ẹ ọlọ́run ní jẹ́ ká ṣe oore tá a máa fi tẹ́ lágbára ọlọ àwọn ọ̀tá bí ọ̀rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá elédùwà á dẹ̀ máa yà wọ́n yá á máa yà wá yá wọ́n ní àṣẹ ìdùbà. dẹ̀ má tún gbẹ́kẹ̀lé níyàn bámidá ọ̀kújẹ́rẹ́ ló kọ̀yọ́ ni má ṣe gbẹ́ra lé níyàn ayé ìmàlẹ́ ẹ̀nà ni ó fẹ́ ní lójú. Eh? tó fata sẹ́nu ẹ̀la ní òkìrì lẹ́yìn o tó lọ fẹ̀gún sọ́wọ́ ẹni tá a bá wá fọ̀rọ̀ lọ tó bá tún wá lọ já láròkà <laughs> àti ẹ ti bẹ́ẹ̀ àmọ́ mo gbàládùra pé ọ̀nà tóun kóun kí wọ́n lè gbà ayọ̀ ní tèmi máa máa já sí ayọ̀ ní títẹ náà máa máa já sí láṣẹ Èdùmàrè Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ ló ń kí bẹ́ẹ̀ ni Àyìnkẹ́ Kújẹ́rẹ́ ọmọ bíbí ni wọ́n dé Dayọ̀ Kújẹ́rẹ́ á sọ̀rọ̀ fetefete small but mighty of Miliki Express tẹ́ bá sọ pé coded but loaded ọmọ lẹ́ ń ké sí tẹ́ bá sọ wípé ìwé ọmọ tó ń gbẹ́nu amóhùnmáwòrán fọhùn yíyé èmi náà lẹ́ ń ké sí tẹ́ bá wá sọ wípé ẹjọ́ dọ́là Àyìnkẹ́ <laughs> ẹjọ́ dòwó ẹjọ́ dọ́là ò ló jẹun wá dúpẹ́ o ìwọ náà tètè máa claim ẹ̀ sórí tó ń ṣe yẹn gbàdúrà àdúrà kò dọ̀la kò dòwò fún ẹ ah ah ìgbàgbọ́ ló máa fi ṣe kí ni òun ló máa fi rọ̀ mọ́ ọkàn tẹ́ bá tún wá sọ queen of talk <laughs> èmi náà ni màá máa ṣe kí ni èmi náà ni màá máa jẹ Miliki Express thank God it's Friday òun ló wọlé dé ní wẹ́rẹ́ di wẹ́rẹ́ ní ti wẹ́rẹ́ ti kalẹ̀ mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí wá pé ẹ tún kú nínú mi máa ń dùn pé ah ah ètò mi ètò mi ètò ọjọ́ òní àá ọjọ́ Jímọ̀ ló máa ń bọ́ sí àlùbáríkà níbẹ̀ lágbára lọ́run àlùbáríkà kò ní ká kúrò lórí mi kò dẹ̀ ní ká kúrò lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí Orísun original number one original ni ẹ̀yin náà confam ẹ̀ ẹ̀ dẹ̀ ti mọ̀ àdúpẹ́ lọ́wọ́ lọ. ètò Miliki Express bẹ́ẹ̀ ni ẹ ti mọ bí mo ṣe máa ń ṣe fún yín entertainment news music video review and yes ayẹyẹ wà tí màá ti ṣe kíni tí màá fún gbogbo ẹ̀yin tèmi nílé ṣé ti wá rẹ́dí fún gbogbo ètò lẹ́nu <laughs> ṣé ti rẹ́dí mo tún wá kí wa wípé a kú oṣù tuntun tá a wọ̀ lágbára ọlọ́run ẹ̀mí tá a fi bẹ̀rẹ̀ oṣù tuntun yìí ayọ̀ àtàláfíà la máa fi parẹ́ ẹ̀mí yẹn náà la máa fi parẹ́ nínú owó nínú ọlá nínú ìgbéga lágbára ọlọ́run àní ṣe nínú ìnira gbogbo ẹ̀yin tèmi ẹ jẹ́ ká lọ jó tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú oríwọlá fẹ́ lọ́jọ́ sí ẹ jẹ́ ká lọ́jọ́ sí Kill It Dem Yeba by Burna Boy àwọn pa wọn lọ ní ó ti yẹ yàrá ṣe kí ni ó yá gbẹ́sẹ̀ on a Kill It Dem things lórí Miliki Express thank God this Friday pẹ̀lú àyíké dá òkújọ yẹn ẹ jẹ́ ká lọ́jọ́ sórí yẹn mú padà Boy killing them ó ti ẹyin à killing them pa àti pa wọn ó ti ẹyin lórí Orísun náà ti ọ̀gá a ah, lórí ti thank God this Friday Miliki Express à ń pa wọn lọ ní ti ẹyin all oh my sexy <laughs> ladies ó yà pa wọn yé pa wọn yé pa ọ inú mi ń dùn ẹbí mi pé kí nìdí kérésì ti ń bọ̀ ayé náà ti pé tí kérésì bá ti ń bọ̀ bẹ́ẹ̀ ah, ah, ah, ọjọ́ ńlá ni fún gbogbo àwa ẹlẹ́sìn ìgbàgbọ́ mo dẹ̀ kí wa wípé a kú ìpalẹ̀mọ́ ká máa mú lọ ní wẹ́rẹ́díwẹ́rẹ́ ní ti vertically lórí ti abala entertainment news kí ló ṣẹlẹ̀ yìí tèmi nǹkan kan <laughs> nǹkan ṣe kí ni nǹkan máa ń kọ́nà ni kò sí kẹ́ ẹ má rí wí kò sí kẹ́ ẹ má rí sọ nínú industry wa yìí kí ló ṣẹlẹ̀ sí Simi àtàdékúnlé lọ́wọ́lọ́wọ́ báyìí ok àwọn fans fan kan ló kọ̀ jáde lóyún màjí pé ah bóun ni Simi àti Adékúnlé ṣe máa máa ṣe nínú ilé náà ọmọ máa máa kọrin síra wọn létí ni ní gbogbo ìgbà náà mọ̀ pé ọkọ olórin ni ìyàwó olórin táwọn méjèèjì dẹ́ lòun gidi ọ̀ọ̀ ẹ̀bùn ńlá ni wọ́n ìràwọ̀ ńlá ni wọ́n ìkan lára àwọn olólùfẹ́ wọn wá jáde pé báwo gan òun imagine pé ah, báwo ni Simi àti Adékúnlé ṣe máa máa ṣe ń lé ọ máa máa kọrin ni o àmọ́ Simi jáde ó sọ̀rọ̀ ó dáhùn ẹbí mi pé kí lèsì tó sọ <laughs> ó ní wípé kí ló tí gbogbo àwọn ṣe máa ń sọ kíní yẹn pé òun àtọkọ òun táwọn bá wà lé orin làwọn máa máa kọ ó ní pé rárá o táwọn bá ti jọ wà lé àwọn máa máa máa wo eré lọ́lọ́kọ̀ òjọ̀kan táwọn bá dẹ̀ ṣe ń wo eré ó ti yẹ yín ní mouth to mouth ẹ máa máa tẹ̀lé <laughs> àwọn ọmọ máa ń fi ètè ara wọn ti ẹyin ẹ má jẹ́ ká sọ torí àwọn ọmọ kékeré tó ń wà bò ó ti ẹ̀yìn àgbàlagbà tẹ́ ó wà ipò òkèlè ìka àwọn máa fètè ṣeré àti wípé àwọn máa ń fi àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ lórí Twitter lọ́lọ́kọ̀ òjọ̀kan bóyá nípa nǹkan tí wọ́n sọ ni o àbí nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tí Simi dáhùn nìyẹn sí olólùfẹ́ rẹ̀ tó sọ wípé báwo gan ni Simi àtàdékúnlé gòchì mama ṣe lé orin ni wọ́n mama kọ ó dẹ̀ ti yànnàná bẹ̀rẹ̀ ó ní fàájì gàlọ́ ní Miliki Express ni ó ti yẹ yín mò ń tẹ̀síwájú ní ab abala entertainment news ọ̀rọ̀ kan bẹ́ẹ̀lẹ̀ tó jẹ́ wípé ẹ̀yin náà ti bá ti sọ a máa rókì lọ́kàn yín wọ́n ní wípé Naira Marley ó tóbi ju Ọlámídé lọ lọ́dún yìí wọ́n ní ṣé ẹ gbàgbọ́ àbẹ́ <laughs> social media ti dàrú <laughs> social media ti ṣe kí ni ó ti dàrú pé lọ́dún yìí o àwọn gbà wípé Naira Marley ó tóbi ju Ọlámídé lọ ó wá bi wá wípé ṣáà gbàgbọ́ àbá nígbàgbọ́ ṣé wọ́n nígbàgbọ́ àbí wò nígbàgbọ́ well well well well àárín lèmi wà tó bá wá fẹ́ wọ̀n tó bá fẹ́ mọ̀ dáadáa lọ social media kó gbọ́ kọ́mẹ̀ntì kan táwọn yẹn sọ àwọn tó nírọ́ o Naira Marley ni o àwọn tó nírọ́ o Ọlámídé ni ó ti wá di yọpọ̀nyọrin àwọn èèyàn jàgàn lórí ẹ̀ pé ah irọ́ àwọn tó Ọlámídé parọ́ kẹ́ kí ló ṣẹlẹ̀ gangan irọ́ Ọlámídé sì ni ẹni abálábà ni bàbá àwọn kan nírọ́ sẹ̀ ibi tọ́mọdé bá wà òun ibi tágbà bá wà òun lọ́mọdé máa ń ba Naira Marley náà big wọ́n ṣàfà wọn fà mú dẹ̀ ní tèmi náà bá ti dórí ètò minutes èmi náà wá throw ẹ̀ sẹ́yìn ara lé wọ́n ní Naira Marley ju Ọlámídé lọ lọ́dún yìí ṣé lóòótọ́ ni ṣògbà àbògbà èmi mọ ánsà mi <laughs> àmọ́ mi ní sọ fún yẹn má wọ̀rẹ́ má wọ̀rẹ́. síwájú sí ní abala entertainment news I am looking for my baby yeah show my my love o ṣé èèyàn ti ṣé ọ̀sẹ̀ kan lè lọ kẹ́ ẹ má rí news Davido àti Chef T ṣọ́ṣà <laughs> mo doubt ẹ̀ kí ló tún ṣẹlẹ̀ Davido ló jáde ó ní mo nífẹ̀ẹ́ ìyàwó mi àtọmọ mi ọ̀ọ́ pẹ̀lẹ́ lover boy <laughs> ó ní pé mo mo nífẹ̀ẹ́ ìyàwó mi àti ọmọ mi gidigidi ó sọ bẹ́ẹ̀ sí Chioma àti ọmọ rẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí àmọ́ ọkùnrin ogun ló máa tó nífẹ̀ẹ́ ìyàwó àtọmọ afẹ́ tó bá dájú áfíríkà ló máa sọ pé rọ ìyàwó mi mi nífẹ̀ẹ́ mọ́ àbí ọmọ mi ẹ ọmọ ṣe pàtàkì ó ṣe kíni ó ṣe kókó ó máa ń da ayé àgbógbó ẹyin bálẹ̀lẹ́ tẹ̀ ń wò mí bóyá girlfriend àbí boyfriend lẹ́yìn ṣíṣe ó máa ń da lẹ́kọ̀ọ́kọ́ kó tiẹ̀ jáde sọ pé ok yes o mo nífẹ̀ẹ́ girlfriend mi mo nífẹ̀ẹ́ àfẹ́sọ́nà mi lọ́kùnrin àbí lóbìnrin mo nífẹ̀ẹ́ ìyàwó mi ẹ mọ̀ pé tí a bá gbọ́rùn kan bẹ́ẹ̀ yẹn àwọn obìnrin orí wa máa ń wú a máa ń fẹ́ tá à ń fẹ́ àfẹ́kọ́kọ́ máa rò pé ok ok ok kí ló ṣẹlẹ̀ Davido jáde ti mọ̀ pé good example òun òun ni Davido jẹ́ ó lóun nífẹ̀ẹ́ ìyàwó àti ọmọ òjọ́ báwo ni ìwọ tó ń wà nílé yẹn báwo ló ṣe ń treat girlfriend and boyfriend ẹ̀ báwo ló ṣe ń treat ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ kó máa rókìlọ̀kọ̀ ẹ̀ treat wọn dára torí ọlọ́run kọlẹ̀ gbé wọn sáà ọlọ́run fi wọ́n dẹ́ ẹ lọ́lá ni má ṣe wọn yamayama á gbé fún Davido ó kú iṣẹ́ ó kárè ó kárè gbogbo ẹ̀yin tèmi àríjú báyìí lọ ní abala entertainment news ẹ jẹ́ ká tún lọ mílíkì lónìí ti orin orin wọn wá tún ni a fẹ́ lọ jó sí ẹ jẹ́ ká lọ jó sí Dumebi by Rema tá a bá máa padà dé ètò ń tẹ̀síwájú ọ̀fẹ́ bẹ́ẹ̀ níbi ló máa kú sí òye gẹ́ bóyá ló máa délé o nánánínà nánánínà nánánínà nánánínà yéé ẹni máa pariwo ariwo kọ́ ni music wọ́n ní kẹ́ má ṣe kiri kẹ́ ẹ má pariwo gbogbo ayé tẹ́mi kí máa mú lọ ní mẹ́lọmẹ́lọ ní ti òkè mẹ́lọ tí kálí mo tún ti jayé sí nǹkan mi nìyẹn nítorí ti music video review orin wo ni mo fẹ́ review lẹ́ni orin kan ṣoṣo ni audio <laughs> audio by Rude boy gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àmọ́ Peter ó ti yẹ àmọ́ P Square àmọ́ Peter and Paul àmọ́ well well well trailer ó gba àárín wọn kọjá débi wípé àwọn méjèèjì wọ́n pínyà ó wá ń dájẹ́ orúkọ ara wọn ìyẹn Peter ó ń jẹ́ Mr P Paul ìyẹn onídàáda ìyẹn ń jẹ́ rude boy nígbà táwọn méjèèjì dẹ̀ ti ṣe kíni tí wọ́n ti pínra tó ti pínyà oníkálukú ń try ó ti eyín láti ṣe iṣẹ́ yẹn pé à kó má yọlẹ̀ kó má nígbà tá pé méjì nìkan la lè ṣiṣẹ́ àmọ́ ìbejì ni wọ́n nà <laughs> márùn kíni ìbejì máa ní wọ́n inú kan náà máa ní wọ́n wà ìyá kan náà ló máa bí wọn ilé ayé yìí kọ́lọ́ ń dùn tó rọlọ́run kó tún bá wa dá ipò kó bá wa dá ìgbà kó bá wa dá padà sí rere fún Peter and Paul now orin rude boy òun náà ni mo fẹ́ lò lẹ́nìí fún music video reviewer ìyẹn audio money hmm. orin yẹn orin tó ní agbára ni orin yẹn orin street ni ó jẹ́ orin street nítorí wípé ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media especially orí Instagram <laughs> wọ́n ní gbogbo wa lólówó lórí Instagram o kò sẹ́ni tó kùsẹ̀ rárá nítorí kí nítorí àwọn nǹkan ribiribi táwọn èèyàn ń ṣe ah tẹ bá rẹ lómi tẹ bá wo picture lómi lórí Instagram wàá wò pé olúwa bàbá gọ̀dọ̀ èmi náà fẹ́ wa Bentley pick up my call tẹ bá dẹ́ra wẹ lómi ilé tó máa ti ya fọ́tò wàá wò pé wọ́n lọ níbo ló wà ọ̀tẹ́dán ló lórí méjì adẹnugọ́ lórí méjì àmọ́ rude boy jẹ́ ká mọ̀ wípé kò kí ń ṣe gbogbo nǹkan tó ń dán ni wúrà kò kí n ṣe gbogbo nǹkan tẹ́ bá rí tẹ́ bá gbọ́ audio money owó afẹ́fẹ́ <laughs> owó tó kàn ń dún ẹ̀ ní fojú yín rí kò kí n ṣe gbogbo nǹkan tó ń dán òun ní wúrà kò kí n ṣe gbogbo nǹkan tẹ́ ẹ rí ẹlòmíì lórí pé ó wà lórí Instagram ó ti ẹ̀rí nǹkan táwọn èèyàn gan ju ó ra àwọn photos wọn ju ó ti lọ commit ó ti sáré mọ́tò ó ti kọlu kẹ̀kẹ́ ní rude boy ṣe jáde pé orin yìí a gbọ́dọ̀ fi ṣe kíni a gbọ́dọ̀ fi ṣiyin lọ́pọlọ sílẹ̀ ká lè mọ̀ pé kò ń ṣe gbogbo nǹkan tó ń wà lórí Instagram àwọn ẹlòmíì fake life pọ́nbélé òun ni wọ́n live àmọ́ tó bá ti rí wàá wò pé ah, bóyá bóyá lómi kan tẹ̀ ó sáré ó sáré lọ bùtíì kan ó sáré wọṣọ kan tó rí pé ó sáré fine á ní kó sáré yà á lò tó bá lò tí wọ́n bá rí wà ní yé lágbájá ti bọ́ọ̀lù tàmẹ̀dó ti bọ́ọ̀lù bóyá kò ra jáde ní pínrín ọmọ òní ọmọ lambo òní lambo ferrari òní ferrari tó páàkì ló rọkọ̀ rọra rí ló sáré pọ́ sẹ́gbẹ̀ẹ́ ó ti ya fọ́tò yé wà ní lágbájá wà á máa sáré wà ní lágbájá ti ra gbá tàmẹ̀dó ti ra nǹkan tó yẹ pé <laughs> ọwọ́ ò tó wà wá fẹ́ fi gọ̀gọ̀ fà á kọ́ lè mọ̀ pé wọ́n náà ń bọ́ọ̀lù bí lágbájá àti tàmẹ̀dó. mo láìkí orin tí rude boy tó fún wa yẹn torí pé ó jẹ́ ká mọ̀ wípé òun ṣe gbogbo nǹkan tẹ́ máa lórí social media tó máa ń dùn tó máa ń fà yẹn òun lòótọ́ àwọn ẹlòmíì fake life ti báyé wọn jẹ́ má dẹ̀ jẹ́ kó wá ṣe kí ni má máa jẹ́ kó máa put pressure lórí ìwọ tó yẹ pé o ṣẹ̀ ń build rẹ̀ má jẹ́ kó máa put pressure lórí ẹ̀ débi pé òun náà wàá máa wò pé o ṣàfẹ́ ṣe kí ni ìdandan nìgbò tó bá ti tàsíkù ẹ̀ ṣé ò ń gbọ́ tó bá ti tàsíkù ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe tó bá ti tàsíkù ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣe ọlọ́run ọba ló ń ṣọlá àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni Paul sọ pé kẹ́ má jẹ́ ká sáré mọ́tò ká kọlu kẹ̀kẹ́ kò ṣe fún nǹkan tẹ̀ ń rí lórí Instagram àgàgà ni òótọ́ ẹlòmíì agbowó ńlá agbè síbẹ̀ tẹ́ bá máa wo owó yẹn ó lè jẹ́ fake ni it's a fake something it's <laughs> a what disinfect something ẹ má máa jẹ́ kí gbogbo nǹkan tẹ́ ń rí lórí social media lọ́tún ló sí lọ́n fara ẹ balẹ̀ lọ́ fọkàn ẹ balẹ̀ ṣé wọ́n bá nǹkan tó níyẹn jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn bó pẹ́ bóyá ìwọ náà wàá débẹ̀ má máa wo nǹkan tí ń ṣe àbí nǹkan bí ti bí ń ṣe ló máa máa fi determine life ti tiẹ̀ náà o mọ nǹkan tí wọ́n ń là kọjá ẹlòmíì gan ó dájú àwọn tó ń rí lórí social media ayé ẹ bẹ́tà wọn nǹkan tí rude boy jẹ́ tó fẹ́ ká mọ̀ nínú orin ẹ̀ ayé ẹ bẹ́tà àwọn ẹlòmíì lórí social media àmọ́ tó bá ti tọ́ ti sáré lo aago panda kan sọ́wọ́ wàá wò pé ó ti tán lẹ́nu ẹlòmíì ti sùn sórí social media ọ̀rọ̀ yìí ń kamra torí pé nǹkan tó ń rílì ṣẹlẹ̀ ni a gbé fún rude boy fún orin tó kọ yẹn ẹ̀yin náà ẹ jẹ́ ká lọ gbọ́ orin yẹn ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ inú orin tí rude boy tó sọ ń bẹ̀ kẹ́yìn náà fi mọ̀ pé ilé ayé yìí bíntín ni bíntín òun nílẹ̀ má ṣe ju rẹ̀ lọ lọ gbọ́ orin yẹn kí wọn náà kó filẹ̀ mú padà bọ̀.